hello everyone welcome to Toyeen Talks bó ṣe ń lọ ti jáde ta ló mọ bó ṣe ń lọ Tóyìn Adégbìtẹ́ ah ẹ̀yin tẹ́ bá mọ ah madam Tóyìn Adégbìtẹ́ that means pé ti pẹ́ gan lórí social media eh, àwọn yẹn wà Tóyìn Adégbìtẹ́ àwọn náà wà àwọn náà máa ń ṣe show jáde ò tó yẹ pé wọ́n máa jáde like a speaker tó máa máa ṣe àwọn yẹn ti pẹ́ wọ́n ti pẹ́ wọ́n ní mo bá sítórì wọn gan ni tó ń ní àwọn ti wà pẹ̀lú màmá tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀wé kó tó di pé àwọn náà tún wá dá wa wọ́n ti pẹ́ so bó ṣe ń lọ náà pé wọ́n ní short kíni wọn lórí speaker ni wọ́n um, but nísìn wọn kì í fi bẹ́ẹ̀ ń jáde sọ̀rọ̀ tó bá kàn ti rí nǹkan tó ń lọ lórí social media just like her name á ní bó ṣe ń lọ so lórí social media gbogbo nǹkan táwọn dá sí ní short short view ni short video làwọn ṣe wọ́n ṣe púpọ̀ so ifo eléyìí tí mo fẹ́ gbé yín wá ìbá bí two or three minutes ni so but ó kàn máa lọ straight to the point ni màmá lágbo wọ́n máa ń polówó àgbo wọ́n máa ń polówó ṣá so fáwọn vendors wọn anyway bó ṣe ń lọ wọ́n wá sórí social wọ́n ní um, kí ìyàwó òjò kó ń jọ kí wọ́n bá. Um, Wùmí sọ̀rọ̀ wọ́n ní kí Ìyábọ̀ Òjó kan bá Wùmí sọ̀rọ̀ ẹ̀ pé kí ló dé tí ó fẹ́ ṣe DNA pé kàn bá sọ̀rọ̀ nítorí tani nítorí ọjọ́ iwájú Liam wípé kí wọ́n try láti bá Wùmí sọ̀rọ̀ at least Ìyábọ̀ Òjó máa ń bá sọ̀rọ̀ dáadáa bóyá á tún gbọ́ sí Ìyábọ̀ Òjó ní ẹnu so nǹkan táwọn wá sọ nìyẹn wọ́n sọ pé kí ló dé ọkọ mélòó náà ń jáde lórí wọ́n tún ní lágbájá ló lọ́mọ tàgbọ̀n jù lọ́mọ tóun náà bá ṣe DNA ó máa jẹ́ nǹkan tó jẹ́ pé ó dùn ó máa inú ẹ̀ ó máa ó máa wọ́n ní ó máa jẹ́ kí inú ẹ̀ lọlẹ̀ ó máa dùn mọ́ ohun gangan nínú pé then nítorí ọjọ́ iwájú ọmọ yẹn náà á lè fọwọ́ gbáyà báyìí pé òun ò kí ṣọmọ àlè because so that kó má dọjọ́ iwájú kó má máa pa ìtàn lélẹ́yìn àmúlò rí pé so everybody á dẹ̀ lè pé àwọn tó ń sọ̀rọ̀ náà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 ìbanilójú jẹ́ ni fáwọn òbí tó bí wù mí ọkọ mélòó ló wá ń kàlé lórí báyìí póun ló ní ọmọ ọwọ́ ẹ̀ àwọn kan ní Mohbad ló ní ọmọ àwọn kan ní Mohbad kan ló lọ́mọ àwọn kan ní Sam Larry ló lọ́mọ àwọn kan ní Sam kan ló lọ́mọ eléyìí tó wá jẹ́ kàyéfì ńlá wọ́n ní ọba Elégùṣì ló ní ọmọ kò jẹ́ jẹ́ bẹ́ẹ̀ ọ̀rọ̀ àpárá ni àwọn tó súnmọ́ kábíyèsí elégùṣì tó jẹ́ ọ̀tá wọn ló fẹ́ bà wọ́n lórúkọ jẹ́ pé kábíyèsí ló ní ọmọ wùnmí tó ń jẹ́ liam tó bá ń sọ fún yín nígbà yẹn pé ẹ ṣọ́ rìnrìn torí ọjọ́ ọ̀la torí irú àwọn nǹkan báyìí ni o wùnmí tó o bá fẹ́ ba ọjọ́ ọ̀la ọmọ ẹ jẹ́ tètè lọ ṣe dna ṣé bá ṣe ń ka oríṣiríṣi bàbá ọmọ fún ẹ ṣó ń dùn mọ́ ẹnu ni èwo tí ẹni e wèrè gan ṣé nǹkan tó máa ṣe kó má bàa yé ọmọ ẹ jẹ́ kókó ṣìdánù gbogbo ẹ̀yin bloggers tẹ́ ń gbé ọba Elégùṣì without no evidence ẹ rántí pé ẹ̀yin náà máa ga o tẹ́ ẹ̀ bá ga ẹ rántí pé àwọn ọmọ yín máa ga o dèédé ìgbà tẹ́ ń bà orúkọ ọba jẹ́ wọ́n á bọ orúkọ ẹ̀yin náà jẹ́ o ẹ máa rántí ọ̀la o nǹkan tí ò bá ti ní evidence ẹ yé gbé kiri then Ìyábọ̀ Òjó jẹ́ kí n sọ nǹkan kan fún ẹ iyì ni kéèyàn ṣe nǹkan kéèyàn dẹ̀ gba oríyìn lórí ẹ̀ kó máa ṣàdúrà fún yàn tó bá ti ń di àbùkù báyìí nǹkan tó bá yẹ kéèyàn ṣe lásìkò téèyàn ò ṣe é ló máa ń bá èpè dé bí àwọn èèyàn ṣe ń ṣépè fún ọ̀tá ẹ̀ òun náà ló máa ń bá èébú dé bí àwọn èèyàn ṣe bú ẹ sọ fún Wùmí kó lọ ṣe DNA test Ìyábọ̀ Òjó bí wájú ò bá ṣe lọ lórí ọ̀rọ̀ Mohbad ẹ̀yìn iṣẹ́ padà sí o torí ọjọ́ ọ̀la àwọn ọmọ tiẹ̀ gan lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí advice tèmi máa fún ẹnìyẹn o wo bí o ti lògùnlògùn o rí yàtọ̀ bí ìtagbó jẹ̀dí olóyin kọ́ o rẹ́dì kó tó rẹ́dì ni o àwọn tó ti rà á tó ti lò ó wọn kì í fi ṣeré o kò disappoint rí thirty minutes action ni agbójẹ̀dí olóyin tó polówó ara ẹ̀ ni fún àwọn tó ti rà á ẹ̀yin tẹ́ ẹ̀ ti rà á Dubai àti Nàìjíríà tested and trusted.